أعوذ بالله من الشيطان الرجيم يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحاً إني بما تعملون عليم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم أصدقكم الله سبحانه إليك وفي أنوره tó fi dá a padà sókè tó wọn èyí lè ní ilé ilé ṣe ogúnjọ́ nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta ìjọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. Pẹ̀lú àánú ọlọ́run ọba Sùhánù. حق ما تساقم تفسير سورة المؤمنين آية 51 نبي طلع باتم قاس حج حلال أسس شريري اللهم فاهم دار لس أو تمجن من شاء الله لقفوا فيكم الجنين كتلت ما سمع سيسا دار دار ينتقى سيكي الحلال ẹ̀tọ́ àtìlẹ́yìn ló jẹ́ lórí iṣẹ́ dáadáa àwọn ànábì Ọlọ́run bá wá dúró lórí eléyìí dáadáa wọ́n wá ṣe ìyẹn ni pé wọ́n kó jọ láàrin iṣẹ́ dáadáa ọ̀rọ̀ dáadáa Ọlọ́run kó bá nìṣẹ wọn lẹsàn án rí ṣàyìn tó fún ìṣẹ̀lẹ̀ àti ìdọ̀háì. wọ́n lọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ̀mù ya ayyuha rasulu ọlọ́run ni mo pẹ̀lú òjíṣẹ́ pẹ̀lú ọlọ́run ni ẹ jẹ nínú àwọn àkókò mọ́ afọ́ àkàyìn lóbi jùlẹ́ọ̀ rahimahullah ó ní wọ́n tán mọ́ yìí òun الحلال ونوطمة إنه حديث فلا لا قل وما من نبي إلا وعلمنا فلسان نبيك حقيقة دامجة قالوا وأنت يا رسول الله ونفت وانا يرجى الله يرجى الله منا كنت أرعاها ونباني إمنا دعنا يجب على قراريط لأهل مكة لولي هو يكاتون بلنا وراء مكة إنه حديث من إلى لا تعب داود عليه الصلاة والسلام كان يأكل من كسب يده كنت جبين سعوارا هون لأنه حديث اسمه مسلم بجابه حديث الميزي حديث مسلم الإمام أحمد حديث أبي هريرة رضي الله عنه الله صلى الله عليه وسلم يا أيها الناس قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب لا يقبل إلا طيبا الله من أيها أبي عبد الله صلى الله عليه وسلم أيها هذا هو الله ọba tó mọ́ ni kò ní ìjà kẹta àfihàn tó bá mọ́. wà iná lọ́ha àmọ́rọ̀ lè mọ̀mí ní nábí máa àmọ́rọ̀ bí i mọ́rùsálì. àti pẹ́lú àwọn ọba sọ̀hánà ọkọ̀ àwọn onígbàgbọ́ òdodo láti ẹrú tọ́pọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba láti ẹrẹ̀. قال يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا من الطيبات بما أنفقتم فواسس دادا إني بما تعملون عليم nítorí pé mi ní àlímù ni mí alámọ̀ta ni mí nípa àwọn tàbí ṣe ní ṣe ẹgbẹ̀sára rẹ̀. ọ̀kọ́lẹ̀ يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم الله دوها ضيبه أيها الباقو تدو أجا لما أنت تم تاكسير كوين ثم ذكر موتلا ثم ذكر الرجل أو أنا سأرى يطيل السفر إلى جرد أشعث أغبارا وجاسكين رجل تقوك أصار تتارك ومطعمه حرام èèwọ̀ ni. Ọmọ ṣọ́bù hàrọ́. Mímú rẹ̀ èèwọ̀ ni. Ọmọ líbàṣù hàrọ́. Wíwọ̀ rẹ̀ èèwọ̀ ni. Ọ̀gùn bí abí hàrọ́. Wọ́n bá ń fún jẹ pẹ̀lú èèwọ̀. Yàmúdù yàdá yìí ìlà sámà. Ẹni bá rí ìwà àdáwọ́ sí sánmà tí ń ké sọ́lọ́run. Yà Rabbi, yà Rabbi. Ìwọ lọ́wọ́ bẹ lẹ́dà, ìwọ lọ́wọ́ bẹ lẹ́dà. Fàánà yóò ṣàjàbò lè dáálé. Wọ́n ní àràmù ní wọ̀ ọ̀nà àràmù ní fi ń gbà rí jíjẹ mímu bóòlù àbá rẹ̀ ó ti gbà àti nínú májèmú sábà fi ń gbà òun ni kéye jẹ dáadáa kọ́sọ dáadáa kó ṣe dáadáa ńlọba dáadáa sọ wípé àjẹ̀wọ́n ní àtẹ̀jẹ́bí lẹ́kọ́ ẹ̀pẹ̀ ní máa dà yín lóhùn àwọn ẹni tí ọ̀pọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ dà wọ́n lóhùn ọba dẹ́dàá kálí òmìnú bí wọ́n nígbàgbọ́ síbi kálí ẹsẹ̀ yìí búrí wọ́n jẹ́ pèmí. ìdàkà alákà ìbàdí à ń ní fáyì ní kọrí. àti táwọn ẹ̀dá mi bá ń béèrè nípa mi lọ́dọ̀ wọ ẹ̀lẹ́bí sọ̀lá àlọ́ fúnlá máa sọ fún ọ dáwà tàdà ìdàdà. Bí jẹ́ pé gbogbo ẹni tó bá pè mí nígbà tó bá ti pè mí. Fàlìyàsẹ́jìbò ní ìwàlí nínú bí láàláhùn yàrù ṣúrú. Táwọn náà ya jẹ́ pé mi náà, ìyẹn ni pé sí mi kí wọ́n máa tẹ́ máa sí mi pàásì, wọ́n fi mi mọ́. Mo fi máa ń jájọ ọjọ́ nìyẹn. Mùtọ́lọ́ ń pàṣẹ rẹ̀ wá sí. Mùtọ́lọ́ máa ní ọjọ́ tó ní kan máa dé bí rẹ̀, òní dé bí ẹ̀ nígbà yẹn ni wọ́n ní ó lè bẹ́ lọ́wọ́ làdúrà rẹ̀ fúnàgbà làálà ń yá oṣù dúnà wọ́n lè mọ̀nà láti bẹ́ẹ̀ ó fi ẹyí fẹ́ kí ó jẹ haram ó mu haram ọ̀nà àrọ́ mu ló ń gbà jẹ́ ọwọ́ aládọ́sọ̀ ọgbọ̀n làdúrà fúnàgbà àdúrà nígbà àwọn adébẹ̀ ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run àwọn yìí dùn ní ọba lọ́sàn-án àti pé ìlérí ìyà ọlọ́run lérí ìyà fáwọn ẹni tí wọ́n pín ẹ̀sìn kélékèlé tí wọ́n sọ ọdẹgbẹgbẹ ìjọ ìjọ tí kálukú wá wà lórí ìlànà ẹ̀ka rẹ̀. ó ní wà nínú àárín ìlú ọmọ tó fún ọmọ táwọn wà fìdá. ربكم أمة واحدة وأنا ربكم وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون الله سبحانه وتعالى قل وإن هذه أمتكم أمة واحدة وإن هذه أمتكم أمة واحدة ìjọ yìí ìjọ kan ṣoṣo ni ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀sìn yín ẹ̀yin ànábì ọlọ́run ọba ẹ̀sìn kan ni ìlànà ẹ̀sìn ẹyọ kan náà ni òun náà ní ìpèpè lọ síbi ìbádàtí láyé wàhádà wọ́n lọ́wọ́ ní sọ wípé ìnáhábí ní ọmọ́tò ọmọta ohun àhìdá. Ìrọ̀ ìnáhábí ọmọ́tòkùn ọmọta ohun àhìdá. Àníjọ yíyẹ yọkan ṣoṣo ní. Wàhánà ọ̀bùkùn fàṣẹkú. Èmi lẹ́lẹ́dàá yín, èmi náà ní kẹ ìmọ̀lọ́wọ́n ọba lọ́kan ẹ̀rí pé láwọn ọba ń sin lọ́wọ́n nìkan lẹ́yìn ń sin lọ́wọ́n nìkan táwọn ń sin lọ́wọ́n nìkan á kẹrin gbogbo apáta ìkan náà lájẹ̀ ṣùgbọ́n ohun tó jẹ́ pín òun ni pé eléyìí fẹ́ máa mẹ́bọ mẹ́sìn eléyìí sì níta òhìdí eléyìí fẹ́ máa ṣẹbọ òun lọ́fàjà. قال الله سبحانه وتعالى طيب وتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون ọkọ̀ sílé báyìí. Fàtàkọ́tàrù àmọ́hùn báyìnáhùn zùbúrọ̀. Ọkọ̀ kìíní àti bí. Kúlù ṣìzbín bí náà lẹ́dẹ̀ ihim fàríṣù. Ọlọ́dún fàtàkọ́tàrù àmọ́hùn. Fàtàkọ́tàrù àmọ́hùn báyìnáhùn zùbúrọ̀. Ẹyọ̀ kan ló yẹ ká gbé. Ó ti fi wá máa pa ọkọ̀ láti máa sin lọ́wọ́ ọba nìkan ṣoṣo ṣùgbọ́n tàkọ́tọ̀ ọ̀rùn amúrọ̀ ọ̀hún wọ́n wá gbé ọ̀rọ̀ wọn kélekèlé wọ́n gbé ọ̀rọ̀ wọn kélekèlé báyìí àwọn zòdò rọ́ kí tí wọ́n ti àwọn ìjọ èyí tí wọ́n gbé àwọn ànẹ́bì dìde láàrin wọn ọyọ tí wọ́n máa sin lọ́wọ́ ọba nìkan gẹ́gẹ́ báwọn ànẹ́bẹ̀ ọlọ́run sí ń pè wọ́n lọ síbẹ̀ ṣùgbọ́n wọn ò sí bẹ́ẹ̀. kullu hizbin bima ladayhim farihun. eléyìí sí lọ́run nìkan eléyìí tún bẹ́ẹ̀ bọ́mọ́. kullu hizbin gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan bima ladayhim farihun. iyọ̀ tẹ̀tẹ̀ tí wọ́n ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń bẹ nínú rẹ̀ nínú mọ̀nà nítorí wọ́n ti bá wọn mọ̀nà ní tẹ́ẹ̀tẹ́ tí wọ́n mọ̀nà òun lọ́lọ́wọ́n bá ti wá lórí ìyà fún wọn fún gbogbo àwọn tó ní ẹ̀sìn ọlọ́wọ́n bá ti kélekèlé فذرهم في غمرتهم حتى حين ọlọ́run ní fi wọ́n lẹ̀ kí غمرتهم حتى حين títí di ìgbà tí wọ́n parẹ́ wọ́n ní ẹ̀nà ìdílé bí ọ̀rọ̀ náà wà sùhánà tó ní tọ́mọ́ sí lílé káfírí náà amúhìlìhùn rúwà فمهل الكافرين أمهلهم رويدا àwọn aláìní gbàgbọ́ sí لا lára fún wọn lọ́wọ́n lára fásitì díẹ̀ wọ́n fi parẹ́ lára wò máa wò wọ́n rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó tún sọ láàyè mí níbi àyàṣàbúnà annama numiduhum bihi min malin wa banin يحسبون أنما نمدهم به من مال وبنين Ọlọ́run ní tí wọ́n ń lérò ní wípé dúkìá táǹfà wọn ti ń pọ̀ yẹn, ọmọ táǹfà wọn ti ń pọ̀ yẹn, táwọn ọmọ ìgbé nù sáré wọn láwọn ń fẹ́ fẹ́ rọ́ọ̀dì. Sáré ọlọ́hun. Nùsàárì ọ̀làhùn fi kọ́yọ́ ti bàlá yẹ̀ṣọ́rú. Ṣé àwọn ènìyàn ń lérò àwọn ẹni ẹ̀sán nì? Ipe dúkìá ta ń fá wọn. Ọmọ ta ń fá wọn. Àfi nítorí fáwọn lápọ̀n lè mú wọn sí lọ́wọ́ wọn ni à ẹgbẹ́ wa mẹ́sì bẹ́ẹ̀ rí pé ọ̀sùn làwa ń gbé àà ẹ̀dá ni pé yọ̀ làwa ń gbé eégún làwa ń gbé àwa máa ń bọ̀ gbólógbó wọ́n àwọn òkúwó dá ń fá wọn ọmọ dá ń fá wọn ọlọ́run fi ń sàpọ́lé àwọn ọlọ́run fà wá sí ọ̀sùn láyé wa ọlọ́run lọ́rọ̀ bàlá yẹ̀ṣọ́rọ̀. Ó ti mọ̀ sáré wọn láwọn bìlì kàyọ́ọ̀sì, àtẹ̀ntẹ́jú orí ayé fún ọgbẹ́ lágbàtà ayé, wọn ò fúra, wọn ò sì fúra ní. Kìí ti fọ́lọ́run nífẹ̀ẹ́ wọn. Ìyẹn náà dàbí ọ̀rọ̀ wọn bí tí wọ́n sọ pé náà àṣàrò mọ́ Wọ́n gbọ́ wípé àwa pọ̀ lówó apọ̀ lọ́mọ ìyàwó ẹ̀wọ́ ni ẹni ayé bá yẹ lọ́rán yẹ. Ah! Ìfásẹ̀wọ̀n làwọn ẹ̀ẹ̀rẹ̀ ọkọ̀ dẹ̀ndẹ̀ làwọn gbé láìsí torí fáwọn tẹfà ìfáyàwó. Àà! Àwọn alápọ̀ lówó ju àwọn alápọ̀ lọ́mọ jù, kọ̀ wọ́n náà ọlọ́run ní wọ́n sì wọ́n sì èròǹgbà àwọn èèyàn sì ti dòkó ọlọ́run ní ohun tí wọ́n ní láyé tí wọ́n rí fáwọn sí yẹn àtẹ́lẹ́sì ráájá orí máa kàn wá gbé ewu orí ẹ̀jẹ̀ ni ọlọ́run kẹ́ẹ̀fì sí lọ́lára fún ọgbọ́n mi padà pàdé ìyá yìí ọlọ́run akẹ̀kẹ́ jú fún wọn lórí ayé bá ṣe òru náà ẹ̀sùn mọ́ òkúra lọ́rọ̀ ọ̀gbẹ̀rẹ̀ lọ́rọ̀ fẹ́rẹ̀ àwọn ní ọlọ́run fẹ́ ń pàwọn lè jù bọ́lọ̀ tó ń sọ láàyè فلا تعجبك أموالهم ولا أولادهم أنا ما جيوز دولو dúkìá wọn tí wọ́n ní àwọn náà ń sọ tó bàjẹ́ rẹ̀ ẹlòmí òkú rẹ̀ lọ tẹ̀fà gà àwọn onífà ń lówó lọ́wọ́ dúkìá wọn tí wọ́n ní má jẹ́ owó ẹ̀ ọmọ wọn kan fi rẹpẹtẹ má jẹ́ kó wù ẹ̀ má jẹ́ ọjọ́ ẹ lójú إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وإنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا اللهم كيف في جوان يا العيني وتزهق أنفسهم وهم كافرون أمي وفد أفاره فلا يجب أن يكون ọlọ́mọba tó há náà tó sọ́nà ayàmìsẹ̀ ìnáwó múlé làwọn òmùlẹ̀ dáadó ìfà Ìnàmà nùmí làhùn lè zádò ìsmà. Ọlọ́run láàkẹ́ sí lọ́lára fún wọn láyé, wọ́n fi lè lé sí lẹ́sẹ̀. Ni wọ́n fi sọ wípé oríire tó ti mú oríire wá òun ni tó lò lè ọmọrì ìtọ́ à kẹ́mi yẹn gùn nínú tẹ̀lé tọ́lọ́run tó ṣe àkórí ibú tó ti lórí ibú wa tíyẹn wá pẹ́ láyé wọ́n sọ pé pa pa ìpa tó ti dínà wọ́n á sọ pé orí ibú tó ti <laughs> ni ọpẹ́ láyé ó tún á kú sórí àìní gbàgbọ́ a sì lọ́la fún wọn pé kọ́ má bèbè fún lè àzìdáàdù ìsìnà wọn fi lè ní lẹ́sẹ̀ ní kéde kan lè fi sórí orí orí ikú wọn. ọlọ́nkú sọ láàyè mi fọ̀dá ní ọmọ yẹn ká sí orí ara فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون الله ندعم ندعم ومن يكذب بهذا الحديث عتبتين في القرآن نجدهم في نرى Ọlọ́run ní dámi dá wọn. Ọlọ́run ní máa kà sórí ẹ̀kẹ́ ẹ̀dẹ fún wọn, máa jẹ wọn. Láyé tí wọn ò sí ní mọ̀, wà ó mú lílà hàn máa sì lọ́lára fún wọn. Dádájú èsì mi ọlọ́run ọba ìwọ̀n tó yìí ní ètè mi lágbára. Ọ̀gbọ̀lọ̀ wá yarí bọ́lọ́run ò léṣe, ọlọ́run léṣe tọ́tọ́ sí i èmi dé ọ gbọ́dọ̀ wí gbólóhùn pé wọ́n tí ò lọ́lọ́ má tún gbélé ni wá mọ̀ nítorí bẹ́ẹ̀ gbogbo gbọ́dọ̀ ọba ti rí ọ máa lò ó bá a ṣe ní ẹnìkẹ́ ìdè martin alọ́lọ́run wíwẹ̀ ọlọ́run kẹrin máa kéré wọ́n àti ìlú kẹjà bó sì máa sọ ọ́ nìyí ṣùgbọ́n wà ní inú orúkọ ọlọ́run àlùmọ́ tí ọ̀gbọ̀dọ̀ lóore ọmọkàrú ọmọkàrá ńlá bó sì máa rí ni ọlọ́run kẹrù ìmàkiri bó sì máa rí ni ọmọkọ wà lọ́pọ̀ lọ́wọ́ ilé ìfẹ́ ní ìwí bẹ́ẹ̀ o déédéé bó ti wí tó láyé ní ọ̀dá ní ọmọ ní ọlọ́run tó wà ní ìdá.

fóun. Kàlá innahu kana li ayatina àmìdá. Ọlọ́dẹ wa ní ọ̀gbẹ́ni ni alágídí lọ́yà fáwọn aya àwọn ọ̀gbá ọ̀gbá rárá. Ọlọ́run tó sọ láàyè mi, wà máa amúwálòkún wọ̀lá áwùládòkún bèlẹ́tì tó kọ̀ọ̀rọ̀ ìgbòkún àìdánà àjọ̀lọ̀ta. إلا من آمن وعمل صالحا وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى التي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفا إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون. Ọlọ́run ní dúkìá yín ọ̀jẹ́ بالتي تقرركم عندنا زلفى kìí sòun ní ó jẹ súnmọ́ wa ẹlẹ́mẹ́ àmà òkú tó ní ẹni ọlọ́run lòun dúkìá yín àtọmọ yín ọ̀gbẹ́ nǹkankan kì í sọ òun lẹ́ fi súnmọ́ wa. Àmàn àmàrà wa àmìlà fọ́lì ha. Ẹni tó súnmọ́ wa náà lẹni tó nígbàgbọ́ tó ń ṣiṣẹ́ dáadáa. Àwọn yẹn gangan ni wọ́n gba ìpìlẹ̀ ẹ̀san rere. Àmìlú. Pẹ̀lú ṣẹ́ tí wọ́n ṣe. الغرفات آمنون irúfẹ́ àwọn ènìyàn fi ń kòrò fáàtì nínú àwọn yàrá tí ń bẹ lálò jẹ́nà àmìnúùnà wọ́n fọkànbalẹ̀ ẹni ìfọkànbalẹ̀ ni wọ́n jẹ́ tó nípa bẹ́ẹ̀ àwọn àyàtọ̀ wá lábẹ́ ilé ọpọlọ kẹrin kẹrin ni nípa pé kìí ṣe ká lówó ká lọ́mọ òun lè rí tọ́lọ́hún fẹ́fẹ́ ni ẹni ó nígbàgbọ́ lọ́lọ́hún nífẹ̀ẹ́ sí ẹni tó ń ṣiṣẹ́ dáadáa lọ́hún nífẹ̀ẹ́ sí. bàbá ní ká gbọ́ sí bí èsì fásitì àlà ayé àmọ́ bí a lè rí parí pẹ̀lú àsopọ̀ sáà bóyá tí bèrè bá wà ká gbà wọlé.